alhamdulillah ọ̀pẹ́ fún ọlọ́run ọba wa alladhi akrama hadhihi al-ummata bi laylatil qadr ọba tí ó ṣàánú al-umma yìí tó wá fún wa ní òru laylatil qadr òru kan tó jẹ́ pé fiha rahmatuhu àánú ọlọ́run ọba wà ń bẹ̀ wa ghufranuhu wa istijabatu du'a àforíjì ọlọ́run ọba wà nínú òru náà bẹ́ẹ̀ ni ọlọ́run ọba aláàmà gbàdúrà ń bẹ̀ òru yìí ọlọ́wọ́n bá fi sànú àwọn àlùmọ́ ni abẹ́lọ́ nínú àánú rẹ̀ èmi àti yín kọ́lọ́mọ́sà fi àṣẹ kò ń gé òru náà wassalatu wassalamu ala sayyidil awwalina wa imamil mursalin àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá aṣíwájú gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba anábíwá muhammad kó bá wàrà lé ẹ̀ kó bá gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ mọ̀ yá ليلة القدر wa والأعمال فيها. a'malu fiha báwo la ṣe wá òru Laylatul Qadri àwọn ọláwo lọ́wà nínú òru Laylatul Qadri àwọn àǹfààní wo lọ́wà nínú òru Laylatul Qadri àwọn aṣẹ́wò gangan ni wọ́n ní ká máa ṣe nínú òru Laylatul Qadri ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ sí wa òru ọlọ́wọ́n bá Allah azọ́maha min bayni layali ọlọ́wọ́n bá gbé tóbi láàrin gbogbo àwọn òru tó kù ẹ̀rí òru lè dátìlì kọ́dìrì yìí ẹ̀kan náà ní lọ́dún ọlọ́wọ́n bá Allah ó fi sínú Ramadan àníbi wá júwe fún wa yí pé ká má dààmú jìnnà òru lè dátìlì kọ́dìrì ń bẹ nínú òru mẹ́wàá gbẹ̀yìn oṣù Ramadan ẹ̀yọ́mayá ọlọ́wọ́n bá ní inna anzalnahu fi laylatil qadr ọlọ́wọ́n bá ní àwọ ọlọ́run aṣọ alukurani kalẹ̀ láti láfíìl mahfuz aṣọ kalẹ̀ sí sámà alákọ̀ọ́kọ́ lóòrù laylatil qadr wa ma adraka ma laylatil qadr ọlọ́wọ́n bá ní ìrẹ́ muhammad man a'lamak laylatil qadr ta ló fi òru náà mọ̀ ọ́ ta ló ṣàlàyé orí tó wà ń bẹ̀ fún ọ ọlọ́wọ́n bá fẹ́ ròyìn laylatil qadr ọlọ́wọ́n bá ní laylatil qadr ọlọ́wọ́n bá níṣẹ́ rí iṣẹ́ ìbádà tẹ́yìn bá ṣe nínú òru Laylatul Qadr khayrun min alf shahr ó ní oore lọ́dọ̀ ọlọ́wọ́n bá ju ìbádà tẹ́yìn ṣe nínú ẹgbẹ̀rún oṣù 84 years àti oṣù mẹ́rin ìbádà tẹ́yìn ṣe nínú àwọn ọdún yìí kò tó ìbádà tẹ́yìn bá ṣe nínú òru Laylatul Qadr gbogbo òru Laylatul Qadr gbogbo ẹlọ́mọ́jú 10 hours lọ àbúlé díẹ̀ gẹ́gẹ́ bí àwùjọ ti wà nílùú nàìjíríà ń bí látẹ̀yìn magrib títí tàlifájà ló fi yọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní olú yìí ẹ máa ṣe ìbáàdà ń bẹ̀ ẹ máa ṣe náà ọba ń bẹ̀ ìbáàdà tẹ́ ẹ bá ń ṣe ń bẹ̀ ìbáàdà yẹn ó lóore ju ìbáàdà tẹ́ ṣe nínú ẹgbẹ̀rún oṣù lọ tó wù nílẹ̀ látọ̀lẹ̀ kọ́dírì nù ọlọ́run bá tó ń tẹ̀síwájú ó ní tánẹ̀síwájú ní màláìka ọlọ́run ní àwọn màláìka ó máa sọ̀kalẹ̀ wọ̀rúhù fi ha jìbìrìl tó jẹ́ ọ̀gá àwọn màláíkà òun náà sọ̀kalẹ̀ tó bá ti di òru yẹn àwọn màláíkà náà ní máa ń pa ìtẹ́lẹ̀ ọlọ́wọ́n kan sọ fún wọn yí pé èní ni òru Laylatul Qadri gbogbo ẹ̀ màláíkà sọ̀kalẹ̀ jìbìrìl wọ́n tó jọ́gá àwọn màláíkà òun náà tẹ̀lé wọn ẹ máa lọ sí rílẹ̀ ẹ máa lọ lè bá àwọn ẹrú mi nínú ìgbà wákàtí wọn ní ànábì sọ pé àwọn màláíkà tí ó sọ kalẹ̀ lórí ilẹ̀ láti lè kọ́dìrì wọ́n pọ̀ ju àwọn yẹ̀pẹ̀ eré ilẹ̀ lọ yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ orí ilẹ̀ tá a bá ń ka lọ́kọ̀ọ̀kan àwọn màláíkà tí ó sọ kalẹ̀ pọ̀ ju bẹ́ẹ̀ lọ nítorí orí eré táwa ló máa fẹ́ rí nínú orí ilẹ̀ láti lè kọ́dìrì kí wọ́n máa ṣe yọ mínú náà aládùn àyìnà wọ́n máa sàmì sí gbogbo àdúrà tá a bá ń ṣe wọ́n máa tọrọ àánú fún alátọ̀dọ̀ ọlọ́run ìdìde lóru tá ń ṣe kọ́lọ́nkọ́ gba gbogbo ẹ̀ bìyí dín rabbihim àṣẹ ọlọ́wọ́n bá làwọn màláìka fi sọ̀kalẹ̀ o àwọn màláìka tó sọ̀kalẹ̀ yẹn àwọn èlò bìkan láì sí bọ́lọ́wọ́n bá aláàbàpọ̀ àwọn láṣẹ ọlọ́wọ́n ní bìyí dín rabbihim àṣẹ ọlọ́wọ́n bá wọn ni wọ́n fi Eh, àwọn nǹkan dáadáa tọ́lọ́wọ́n bá aláà tó fẹ́ ṣe fún ọjọ́ náà salamun hiya hatta matla'il fajr ayé hiya salam al-layla salamu kulluha ọlọ́wọ́n bá aláà ó ní orú yẹn orú àlàáfíà ni al-layla salam hiya salam salamu hiya ọlọ́wọ́n bá ní gbogbo orí ẹlátọ̀kìdílẹ̀ kò sí aburú kan bẹ́ẹ̀ oore ni ọlọ́wọ́n bá aláà ó fẹ́ fẹ́rí yín wa ọlọ́wọ́n fẹ́ kẹ́ wa fẹ́ bùn wa lọ́lá ọlọ́run fẹ́ bù fún wa nínú ipò ọlọ́run bá aláàfẹ́ fún alálàáfíà ọfẹ́ fún alẹ́mí gúngùn ọfẹ́ fún anímà ọfẹ́ fún alẹ́lẹ́kùn imán alẹ́kùn bẹ̀rẹ̀ ọlọ́run alẹ́kùn ẹ̀sìn ọlọ́run bá aláàfẹ́ ọfẹ́ gbé wa sókè nínú dáadáa èyí ìyẹn tí ọba sùn ọlọ́run ní àmàláyíkà wọn mọ̀ wá sọ̀kalẹ̀ láti gbà tábàtì kí máa ń gírí ta hàtà máa tọ́lá àìlfàjẹ̀rì títí tí àlfàjẹ̀rì ó fi yọ kálífàjẹ̀rì bá ti yọ wọ́n ti padà sókè sámà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ̀dá kùn torí tọ́lọ́run mẹ́wàá gbẹ̀yìn yìí ẹ má jà fi ṣeré òru mẹ́wàá gbẹ̀yìn yìí ẹ má jà fi tàfàlà ẹ má jà sùn èyí bá àbá wá sùn náà ìta nẹ́bí ní àṣẹ ni ká máa ṣe ẹ má jà ṣe nǹkan míì nítorí pé ìran méjì òun náà ni máa ń wálé látòlù kọjá àwọn tó jẹ́ pé àwọn dájọ́ ìjọ wọn bá dá iná wọn sì tẹ́nìkan sì nímọ̀ nípa ọjọ́ yẹn àfọlọ́wọn bá wa àwọn kan bẹ́ẹ̀ tó dé àwọn máa ṣàìsùn ní gbogbo òru òru mẹ́wẹ̀ẹ́wá tó kù yẹ wọ́n máa ṣàìsùn ní gbogbo ẹ̀ wọn ò ní sáláì nàró nínú gbogbo òru náà Lailatul Qadri ya Lailatul Taqdir Sanawi ìta ń yóyó wa ni pé nínú òru yẹn iná ni ọlọ́ọ̀ba Allah yóò parí gbogbo ìṣẹ̀lẹ̀ ọdún kan fi ibadihi wa biladihi ila sanatil muqbila ọlọ́ọ̀ba Allah ó parí gbogbo tí ó ṣẹlẹ̀ lọ́dún kan lóru yẹn yóò ní kí wọ́n kọ́ lẹ̀ ẹni tí ó dáa fún ẹni tí ó kàgbákò ẹni tí ó jáde láyé ẹni tí ó wálé ayé ẹni tí ó ga ẹni tí ó ṣubú ẹni tí ó nímà ẹni tá gbàmọ̀ lára ẹ̀ ẹni tí ó lálàáfíà ẹni tí ó rẹ̀ ẹni tí ó lówó ẹni tí ó tòṣì ẹni tí ó rìnrìn àjò tí ó dé ẹni tí ó lọ tí ò dé tí ó rà sójú ọ̀nà ẹni tí ó máa banújẹ́ ẹni tí ó máa dunnú gbogbo tí ó ṣẹlẹ̀ lọ́dún kan òru ni wọ́n kọ́ ìdí wọn wá kọ lóru yẹn náà ni ó ṣẹlẹ̀ sí wa dọdún tí ń bọ̀ kò wá sẹ́nì kankan tí ó yẹ babaláwo lè yẹ bàbá ológun lè yẹ àáfà ò lè yẹ pásítọ̀ lè yẹ ogun ájò kò lè yẹ ẹni lè yẹ nǹkan iná lẹni tó kọ́ lẹ̀ ọ̀nà ni Allah nítorí àwọn àti wọn kọ́ lẹ̀ yìí ọ̀nà ni ọ̀sẹ̀lẹ̀ ọlọ́run ní inna anzalnahu fi laylatin mubarakah ọlọ́run bá ní àwọn ọlọ́run bá aṣọ àlùkùránì kalẹ̀ ní òru ta fàlùbáríkà sí fiha baraka orí wà ní òru yẹn ẹ má mísẹ̀ ọlọ́run bá ní aṣọ àlùkùránì kalẹ̀ nínú òru yẹn torí pé tóbi àwọn aṣọ kalẹ̀ nínú òru tó tóbi ọlọ́run wá ní iná kúnna mọ́nzẹ́rí àwọn ọlọ́run bá ẹ̀yànkì yìí ń lọ ara wọn òjíṣẹ́ fún yín kí wọ́n sàlàyé ní tẹ́ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀fi sórí rẹ kí wọ́n sàlàyé àwọn nǹkan tẹ́ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀dẹ̀ lórí mú tó jẹ́ pé ìlànà àwọn ànábì ọlọ́run ọba lèyìn máa ń tọ̀ ọlọ́ni òru yẹn láàkùn ṣe kálukú lé lọ́wọ́ tó bá fẹ́ kọ́lọ́wọ́ bá aláàkùn pin orí sọ́dọ̀ rẹ̀ ọ̀wà ní sùn òru yìí ọmọ dìde òru 21 ó dìde òru 22 23 24 25 26 27 28 29 òru 30 lọ́lọ́mọ aláwọ̀ ẹ̀ ń pè é gbogbo ẹ̀ lọ́mọ dìde ó ní fi ijọ́ kan lẹ̀ láì dìde nítorí pé òru yìí kò sẹ́nìkan tó mọ ista'tharallahu bi'ilmiha ọlọ́wọ́ bá alá nìkan lọ́mọ òru ọlọ́run bá aláàníkan lọ́mọ òru yẹn kọ́dà àwọn màláíkà ìmọ̀ tásùkù bá ti tó ọlọ́run kan ní ọyẹ bọ́ọ̀lẹ̀ ni èmi ni o àwọn náà lọ́sẹ̀ mọ̀ pé ní àwọn màláíkà níta àwọn màláíkà ọmọ tọ́jẹ́ pé kọ̀sẹ́ tó máa ná àwọn anábì ọlọ́run kọ́dà anábì níjọ́ kan wọ́n ṣàlàyé rẹ̀ fóun nígbà tó yá wọn tó bà wọn lágbè kí ló dé tọ́lọ́run bá aláàfin Kaleba mọ́sùn ní gbogbo àwọn òru mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan nínú àwọn orí tó wà nínú òru yìí òun náà ni pé ọlọ́run ọba wa yóò ṣàforíjì fún ẹni tó bá dìde kìyàmù lẹ́yìn àtàhàjò gbogbo ẹni tó bá nàró tó ṣe náà fílà lórí akéṣà ìtàn òkètàláwì mọ́kànlá àbí mẹ́tàlá àbó tó dìde lóru òkèláka méjì méjì méjì òfin súnmọ́ ọlọ́run ọba àlá òru yìí ọsá wà ní ẹni tó dúó tí yẹn náà fílà àwọn màláíkà sọ̀kalẹ̀ wọ́n bá ọ lẹ́ni tó yan náfílà ó lè sùn díẹ̀ kọ́ padà jí o àmọ́ láàrin òru yẹn wọ́n dìde ọ̀yàn náfílà ànábì lọ́lọ́wọ́ pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ kéékèèké ọlọ́wọ́ pa rẹ fún ọtọ́ bá ti parí náfílà náà nítorí pé náfílà yẹn bọ́ sínú òru lẹ̀ náfílà kọ̀dẹ̀ ànábì ní máa ń kọ́ ọ wá jẹ́ pé òru lè láti kọ́dírì òun náà ní ṣe náfìlà nínú ẹ̀ ìmánà wà ti sábà lẹ́ni tó gbọ́lọ́wọ́ bá gbọ́ tó sì ní ìkìláàs tó ń ṣe náfìlà náà torí ọlọ́run anábìnrin gúfèrè aláhùn bá takọ́ dámọ̀ mi dámbi yìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú ọlọ́run ọba aláwọ̀ sí parẹ́ fún nínú àwọn ẹ̀ṣẹ̀ la ya'lamuha illa Allah ọlọ́wọ́n bá aláàdìkan lọ́mà àdúrà làwọn kan máa ṣe pé wọ́n lọ́wọ́ níjọ́ náà fèmínà sínú àwọn tí ó dìde má fi mí sínú àwọn tí ó sùn àbáwọn tí wọ́n yájú náà àmọ́ tí ọlọ́run ní kí wọ́n ń ṣe kí wọ́n ń ṣe má fi mí sínú àwọn yẹn má fi mí sínú àwọn ranù wọ́n láwọn ṣẹlẹ̀ lábìlì kọ́dìrì wọ́n ti ń ṣe waqtuha náfìlà ọ̀dọ̀wẹ́ iṣẹ́ rí ọ̀dọ̀wẹ́ títí tí alùfájàrí fi yọ tálùfájàrí bá ti yọ òrùlé láti lè kọ́dìrì ti káńsùnù ọdún dọdún tí ń bọ̀ ọlọ́run ní jámísẹ́ o anábì ní iltemsuha fil ashr awakhir min ramadan anábì ní ẹ máa wá òru yìí ẹ máa wá sí àárín òru mẹ́wàá gbẹ̀yìn ẹnìkan kan ọmọjọ́ náà anabi tó ní fásitẹ́mi في العشر fìlàáṣìrì في كل وتر. witr anabi ni ẹmà wá ẹmà wá òru lè láti lè kọ́dì sí àwọn òru tó bá lẹ́kọ̀ọ́ kan ìtumẹ̀ ní pé ẹ máa ṣe gbìyànjú púpọ̀ ní àwọn òru 21 òru 23 òru 25 òru 27 òru 29 anabi ni ẹ tún jí gbìyànjú kó tún lágbára sí ìfẹ́ ọlọ́run sábà máa fi síbẹ̀ àmọ́ al-laylatu mutanaqqilah ọlọ́run bá yìí máa ń gbé òru yẹn káàkiri ibẹ́ bá fi sí lọ́dún yìí yóò tún fi síbò míì lọ́dún tí ń bọ̀ yóò tún fi sí ní òru míì yìí lọ́dún tí ń bọ̀ ẹnìkan kan mọ òru tọ́lọ́run fi sí lẹ́yìn Allah nìkan àwọn màláíkà ọmọ lẹ́yìn ìgbà tọ́lọ́run bá nìkan máa bọ̀ wá sísàlẹ̀ ìgbà náà làwọn tó mà ẹ̀rọ àwọn tó kù náà ẹ̀dá òru mẹ́wàá yìí bá dé táwọn ẹ̀dì 20 ń ròyìn òjísọ́lá muhammad sọ̀sọ́lá ó ní ìdá dákàlẹ̀ àṣẹ tí òru mẹ́wàá yìí bá dé àhìyà láìlá àsìkò díẹ̀ lànàbẹ̀ máa fi sùn lọ́pọ̀lọpọ̀ ẹ̀rà níbi tí ó yà júlẹ̀ tí ó máa ṣe tí ó máa ṣàdúrà wà ayé kọ́ta áhìlá yóò sì jí gbogbo àwọn ọmọ ẹ̀ àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ọ̀dọ̀ yóò jí wọn ẹ má sùn ẹ má sùn ní dojoojúmọ́ ní gbogbo òru yẹn anábẹ̀ máa jí àwọn ìyàwó rẹ̀ àtàwọn fámìlì rẹ̀ wọ́n jẹ́ da wọ́n ṣẹ́dá mizar ànábì wa ṣe ìgbìyànjú èyí tí ò ṣe tẹ́lẹ̀ nínú àwọn òru ogun tó ti kọjá ìgbìyànjú yẹn ọ̀pọ̀ gan lẹ́yìn ànábì ọ̀sọ̀ ṣòkòtò rẹ̀ tí ó le ṣẹ́dùdàn ìzára tẹ́yìn bá sọ ṣòkòtò kó lẹ́yìn tó mẹ́ni pé èèyàn fẹ́ ṣiṣẹ́ tó lágbára abẹ́rọ̀ nínú àánú rẹ̀ kọ́lọ̀n kọ́mọ́sà jájú ànábì lábalábẹ́ àmàlù fiha àwọn ṣẹ́wò miami ibi tọ́rọ̀ wà nìyẹn gbogbo a ti mọ̀ pé òru yìí nínú Ramadan ló wà ànábì tún wa káwọn tọ̀ kí iṣẹ́ wo láàmà wá ṣe alákọ̀ọ́kọ́ mẹ́ òun náà ni alìkìyà àmà ṣe náfìlà lẹ́yìn ìgbà tàbá ti kí ọ̀ràn àyàn ni o ọmọ kí ọ̀ràn àyàn mọ́gírí bí ìṣá àtàwọn ọ̀nà tó kù náà lọ́sàn-án ọmọ kí náà o sórí àwọn ọ̀run tó wà lóru yẹn tọ́jọ́ ọ̀ràn àyàn ó kì í mọ́gírí bí ìṣá ó kì í ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn o lè kí lẹ́yìn ṣáì o lè kí lóru ọ̀sá gbọ́dọ̀ má dìde kọjẹ́ pé òun kí kìyàmù lẹ́yìn nínú àwọn òru yìí lànàbí fi ni máa ń kọ́ ọmọ lẹ́yìn látàlù kọ́dìrì ìmáàna wà ti sábà gúnfẹ́ láwọn máa takọ́dà mi dán bí ẹni bá ti lè dìde tí ó wá bọ́ sí òru rẹ̀ látàlù kọ́dìrì yìí lóru ọlọ́wọ́n bá àlá yọ pa kẹsì láti istighfar a máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ tá nẹ́bí ní ká máa sọ láti máa fi wá àforíjì gbogbo ẹ̀ lọ́ máa sọ àmọ́ èyí tó pàtàkì jùlọ òun náà ni ìtọrọ àforíjì kan tó jẹ́ pé ìyàwó Aisha ló bí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ra ànẹ́bí kí ni máa wí lóru Lailatul Qadr ká ní mo ṣe fẹ́ máa wá àforíjì kí kí máa wí ànẹ́bí ni máa sọ pé Allahumma innaka afu tuhibbu al-afwa fa'fu anni allahumma ìwọlọ́wọ́n bá ìwọlọ́wọ́n bá mi ya allah innaka afu ìwọlọ́ba aláforíjì tuhibbu al-afwa ọ̀fẹ́rẹ̀ kọmọ fèríjì àwọn èèyàn kọmọ sàmójúkò fáwọn èèyàn fa'fu anni fèríjì mi sàmójúkò fún mi èèyàn gbọ́dọ̀ má máa tẹra máa dúà yẹn ní òru lè dátìlẹ̀ kọ́dẹ̀ ìgbàtà àwọn amọ̀ òru lè ládàlẹ̀ kọ́dìrì láàrin àwọn òru tó kù ìtumẹ̀ ní pé gbogbo àtàbá ti dínà láàmà tẹnumọ́ aláhùnmá ìnaka àfò tó ṣìbùn àfúwà fàáfù ánì aláhùnmá ìnaka àfò tó ṣìbùn àfúwà fàáfù ánì àmà tẹnumọ́ ọlọ́mọsà sàfúrìjì fẹ́ni kọ̀ọ̀kan ọ̀dọ́lọ́mọ́ ti fẹ́rí jìn ọ́ òjòlá àánú ọba gafóró rahim lọ́lọ́run gbogbo ohun tí ò ìyàtọ̀ bẹ́ẹ̀ lè jẹ lọ́rùn ọlọ́run ti parẹ́ torí pé níbo ti pẹ̀sẹ̀ rẹ ó ti pàyà náà rẹ gbogbo ẹni tí máa ń wá òru rẹ̀ láti kọ́dìrì tó sì fẹ́ ṣe kò ń gé òru rẹ̀ láti kọ́dìrì nínú àwọn ìlànà súnà tí ọlọ́run bá aláàtọ́ fi sínú kùránì fún wa òun náà ni al-i'tikafu fil masajid allati tusalla al-jumu'a ká lè ṣe i'tikafu láwọn mọ́ṣáláṣí tí wọ́n ti ń kírun jùmọ̀ nítorí pé ó wà nínú mọ́ṣáláṣí yẹn wọ́n máa ṣe ìbádà lọ́sàn-án wọ́n máa ṣe ìbádà lóru torí yẹn ló pàtàkì jù torí òru yẹn ni lè dá sílùkọ́ dìrò ọ̀bọ̀ sí látara bẹ́ẹ̀ ọmọ àgbàláda èyí ti káàfù yìí a máa ń ṣe tí Ramadan bá kù mẹ́wàá láti lè bá ṣe fún gé òru lè dá sílùkọ́ dìrò ọlọ́wọ́n bá aláwọ̀ ni wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ọlọ́wọ́n bá ní ẹ̀yin tẹ́ bá lọ ìtìkáf ẹ̀rí ẹ̀rí pé ọlọ́wọ́n fẹ́ ká lọ ìtìkáf ọlọ́wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ bá lọ sí ìtìkáf ọlọ́wọ́n bá ní ẹ̀yin tẹ́jọ́kùnrin ẹ̀ lè bá ìyàwó yín láti pọ̀ tẹ́ẹ̀bá ṣe ìtìkáfù lọ́wọ́ láwọn mọ́sálásí o wọ́n látò bá ṣe òun mọ̀ bá ṣára bẹ́yẹn òun náà ní pé lè bá wọn lásìkò àlìjìmá tẹ́ẹ̀bá ti bá wọn lásìkò ìtìkáfù yìí ṣe kíni ó ti bàjẹ́ nìyẹn ẹ̀jẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀

àti pé ọfẹ́ kọ́lọ̀wọ́n bá aláàkún fi wọn ṣe kò ń gẹ Laylatul Qadr torí pé mọ́ṣáláṣí ni wọ́n wà ní gbogbo òru yẹn tí ó sì máa dìde ń bẹ̀ yọ máa ṣe náfìlà ń bẹ̀ ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa nínú àwọn iṣẹ́ tá a ṣe nínú àwọn olú Laylatul Qadr òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè tẹ̀m̀pẹ̀lẹ̀ má dùá àdùá torí pé Ọlọ́run ní sàlámù nìyíyà òru yẹn ni òru tó jẹ́ pé àlàáfíà wà ń bẹ̀ ni lẹ́yìn náà Ọlọ́run ní fiha yufraqu kullu amrin hakim orí ẹ lápín kádàrà ọdún kan lé kálukú lọ́wọ́ tí kálukú bẹ lọ́hùn kọ́ lọ́hùn bá aláàkọ́sánú ẹ̀ in anzalna fi laylati mubaraka orí tó kún kẹ́kẹ́ fún àwọn orí ni mubaraka ayé fi hà kọ́láàt orí pọ̀ mbẹ́ rẹpẹ́tẹ́ ọlọ́hùn bá aláà ní orí pọ̀ mbẹ́ yọ̀wọ̀ adá kásàdúà fún rẹ ọ̀sàdúà fún bí ẹ fún àwọn ìyàwó ẹ ọkọ ẹ ọ̀sàdúà ó ṣàdúrà fún àwọn tó ti kú àtàwọn tó wà láyé àwọn aláàrẹ̀ opó dìfọ́sí ó ṣàdúrà fún gbogbo àlúmà ó ṣàdúrà fún gbogbo mùsùlùmí tí wọ́n ń jà lógun kọ́lọ̀bà aláà kọba wa òun lójú tó ẹ̀ mọ́ kọ́lọ̀bà wọn tó ó ṣàdúrà fẹ́ni tọ́ọ̀mà ó ṣàdúrà fẹ́ni tọ́ọ̀mà òru lè láti kọ́ òru gbígbàdúrà ni torí pé orí mi eléyìí ni èyí tó bá súnà nábì mu o ilé ìlà nàbí máa ń ṣe láti fi wá òru Lailatul Qadr ilé ìlà àwọn iṣẹ́ tà nàbí máa ń ṣe olùka Qur'an lórí Lailatul Qadr dáadáa wà ń bẹ̀ gbogbo ìbáàdà Lailatul Qadr khairu min alf shahr ay ibadatu fi Lailatul Qadr ìjọsìn inú òru Lailatul Qadr ó ní ọlá ju ìjọsìn tá a ṣe nínú ẹgbẹ̀rún oṣù lọ a jẹ́ pé Lailatul Ibada gbogbo ìbáàdà gbogbo àwọn ìran ìjọsìn lọ́mọ ee torí pé ìbádàbẹ̀ ó lórí ju ẹgbẹ̀rún oṣù lọ lẹ́yìn náà ṣe sàrà ń bẹ̀ ṣe sàkà ọba owó rẹ̀ ee sopọ̀ ẹbí tọ́jú òbí ẹ tọ́jú ẹbí ṣàánú àwọn èèyàn tí ò ní wọ́n náà fún ara rẹ̀ parí ìjà pẹ̀lú àwọn tí ẹjọ́ ń jà ṣàforíjì fún wa kọ́lọ̀ lè ṣàforíjì fún ọ náà lóru náà gbé ìbínú mùsùlùmí kò lẹ́mìí ìkórìíra àwọn afẹ́sìn gbé kò lẹ́mìí ṣe dáadáa tọrọ dáadáa fún wọn gbogbo ìbádà tá a bá ṣe pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n bá alá ọlọ́wọ́n gbà ó sì lórí àwọn ìbádà mi lọ ẹni tí ọba wa lè ṣe ìtìkáàf tí ò láǹfààní bóyá torí iṣẹ́ àbí torí pé kò lálàáfíà àbí torí pé kò ní agbára láti máa bọ́ra rẹ̀ àbí láti sanwó fáwọn tó ń ṣe ìtìkáàf tí wọ́n lè máa fún lóúnjẹ àbí nítorí pé ìdáàbòbò lérí àwọn ọmọ àtìyàwó lé kò lè wá sí ìtìkáàf wọ́n ní onítọ̀hún ó lè wà nínú ilé òun náà máa ṣe kìyàmù lẹ́yìn yóò máa dìde lóru òun àtàwọn ọmọ ẹ̀ nínú ilé àbí kóhun nìkan kan máa dáṣe tí ò bá sẹ́ni kankan lọ́dọ̀ ẹ̀ ó sàrí pé gbogbo òru mẹ́rẹ̀wá yìí jojoojúmọ́ làwọn nàró jojoojúmọ́ làwọn nàró nítorí pé gbogbo àwa tá a bá ṣe kìyàmù lẹ́yìn tá a sì ṣe ìbáàdà nínú gbogbo òru mẹ́rẹ̀wá yìí tó bá di ẹ̀yìn ọdún ẹ̀mí wọ́n balẹ̀ yìí pé ọlọ́run ní ká ṣe kò ń gé òru lè látẹ̀lẹ̀kọ́dẹ̀ torí pé lọ́sàájọ́ kan nínú àwọn òru mẹ́rẹ̀wá ẹ̀mí wọ́n balẹ̀ ìtọ́ka kò ní pé ọ̀bádà taqabbal minna ọlọ́run gba lókùn tá a máa tọrọ àmọ́ tó ọba ń sùn jọ kan tó ń dìde jọ kejì ó lè jẹ́ pé ìjọ tó ń sùn yẹ òun náà nílẹ̀ láti lè kọ́ dérò ọbọ̀ sí olùsì ni ẹ̀ àdánwò bá òní ẹ̀ wàhálà ti dé torí ẹni bá dìde tó bá sọ fọlọ́n kọ́lọ́n kọ́ dáadáa lọ́lọ́wọ́ kọ́ o nínú dáadáa tó tún wà lóru tí sọ̀kalẹ̀ ti wáyà tó ṣe tọ́lọ́run àmọ́ Ọlọ́run bá lọ́run sọ̀kalẹ̀ ní gbogbo òru tí wọ́n bá ti di ìdákẹta òru òun máa sọ̀kalẹ̀ òun máa béèrè pé ta ní ń fẹ́ nǹkan kó wọn fún òun lẹ́bùn lọ́wọ́ ta ló nídìí ẹ̀ ta ní ń béèrè nǹkan kó wọn fi lé lọ́wọ́ tó ṣe jẹ́ pé láwọn àsìkò yìí ká gbìyànjú kárí pé àdúrà wa tó ń pọ̀ sí nínú àwọn òru tá a sọ yìí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àlùbẹ́dà àwọn àlùmùsítàdà tá a fi lẹ́la àbìlẹ̀kọ́dìrì sí ìbílẹ̀ àdìyẹ Yorùbá àwọn àdádálẹ̀ tá a wá kì bọ́ọ̀lù lẹ́la àbìlẹ̀kọ́dìrì nílẹ̀ Yorùbá ẹ̀yọ́ miami sẹ́rí ilẹ̀ yorùbá yìí táwa wà yìí eréṣẹ́ ẹ̀sìn méjì ló wà ẹ̀sìn tó bá súnà mu àtẹ̀yẹ́ tí ò bá súnà mu nínú àwọn tá a bá nílẹ̀ láwọn ọ̀nà táwọn bàbá wa máa fi ń wọ̀ lulẹ̀ láti kọ́ nírí eréṣẹ́ méjì èyí tó bá súnà mu òun náà ni pé ẹ̀dá àwọn bàbá yẹn wọ́n máa lọ sí ìtìkáàfù láwọn mọ́ṣáláṣí tí ìbá súnà mu àṣàráyà fún nínú sátìlù àwọn mí àbáwọn bàbá àbáwọn ìyá wa tí wọ́n máa ń ṣe eléyìí náà bá súnà mu ṣẹ̀rá àwọn èyí tí ọ̀bá súnà mu táwọn àfà dálẹ̀ òun náà ni tàdídù Laylatul Qadr bá 24 òun náà ni Laylatul Qadr wa o Laylatul Qadr mọ́sálásí 27 Laylatul Qadr ilé kéwu wa di 29 ìlábìlì kọ́dìrì ìjọ wa táwọn ẹ̀ bá di 22 ṣẹ́rí gbogbo ẹni tí ń bá ń fọjọ́ sílẹ̀ látìlì kọ́dìrì ó ti yapa sílá nítorí pé òru yẹn ista afárọ̀ láhùn bẹ̀rẹ̀ ìmì ha ọlọ́run bá lánìkan lọ́mọjọ́ náà bó lẹ́nì kan sọ fún wáyé pé monday lè látìlì kọ́dìrì ìjọ tuesday lè látìlì kọ́dìrì ẹ máa bọ̀ tani ó wàá lọ níbi tí ìmọ̀lẹ̀ ànábì ìdájọ́ rẹ̀ látọ̀ kọ́dìrì àwọn sàábà ìdájọ́ rẹ̀ látọ̀ kọ́dìrì gbogbo wọn wọ́n máa ń wá ní wọn ìdájọ́ ẹ̀ fẹ́ẹ̀nìkan ọmọjọ́ náà wọ́n máa wá wọ́n máa ṣèbádà ní gbogbo òru mẹ́wàá wọ́n sábà pé yóò sá bọ́sọ̀ kan nínú gbogbo ẹ̀ eléyìí lọ́ba súnà mu gbogbo àwọn àtàndájọ́ àwọn afá àwọn amùdárà olùdarí lékéwú àwọn arò àṣà òmàrà àwọn àtàndárí àwọn èèyàn ẹ̀jẹ̀ àbẹ̀rù àlà gbogbo ẹni tí máa ń dájọ́ rẹ̀ láti lè kọ́dìrì ó ti yapa Islam ìdójọ́ yapa Islam ni pé ọjọ́ yẹn ẹnìkan kan ò kí ló wá dé tó ń sọ pé ìjọba yìí lè láti lè kọ́dìrì táwọn ṣé gbogbo aláàmọ̀ ọmọjọ́ fún lè láti lè kọ́dìrì lẹ́yìn náà wọ́n yẹ sẹlibúrétì lè láti lè kọ́dìrì wọ́n yẹ sẹlibúrétì lè láti lè kọ́dìrì wípé ẹ̀ẹ́dàkùn ẹ̀yà ẹ̀yìn èrò ẹ̀ má bọ̀ wá ọ̀yà ẹ̀tọ́ àga ọ̀yà ẹ̀yìn àwọn alága gbogbo àwọn tó fún wa lówó ọ̀yà àfa ẹ̀sọ́ wà aléyìn papọ̀ nulé aléyìn papọ̀ mọ́sálásí eléyìí ni ká ṣe fún gbogbo àwọn jàmáà wa ká papọ̀ ká máa ṣe náfìlà nínú mọ́sálásí fún gbogbo àwọn òru mẹ́wàá yìí eléyìí lọ́ba súnà mu ká máa sọ pé èyí lè láti lè kọ́ dìbì tiwa ká máa tẹ invitation eléyìí ọba sílámù ẹnìkan ò sì ní bá yín ṣe máa o nítorí pé àwọn tó bá ti gbàgbọ́ yé nípa ìsìn ọlọ́run ọba wọn sinimá ẹ̀yìn bàbá báyìí ló gbé kalẹ̀ ṣéwù báyìí ló gbé kalẹ̀ ìmáàmù báyìí ló gbé kalẹ̀ ah ẹ̀mẹ́ni tí máa ń kọ́kọ́ ń ṣe é ni ọlọ́run ọba láàárín ànábì ó lè ṣàlàyé ẹ̀sìn fún ọ wá ní ká ànábì ó practice ẹ̀sìn náà fún wa káwọn tó máa ṣe ànábì náà òun náà sáwọn ọdún ìlànà tẹlẹ kọdírì ẹhẹn kamara ayé tó mú ní ìsọlì ànábì ni ẹ máa kírun bẹ́ẹ̀ ṣe nítorí kírun gẹ́lẹ́ nígbà tó dé pé ìbáàdà ni ìmọ̀ wá òrùlé láti lè kọ́dìrì náà ìbáàdà ní ìbáàdà bí ṣe ń wà lásàlàyé ẹni gbogbo ẹja padà síbẹ̀ tẹ́bá ìlàdìlì kọ́dìlì mọ́sálásí báyìí mọ́tẹ̀lé wọn àmọ́bà wọn ṣe torí tẹ́ ṣe yẹn bídá àní ẹ̀ndà dáadáalẹ̀ nínú ẹ̀sìn wa ni a ti lè máa ṣébọ̀ tẹ́lẹ̀ ká mọ̀ pé ọ̀dá ọlọ́run ṣàforíjì àwọn gbàtà ti mà ká mọ̀ lọ́mọ́ àfi ká lọ mọ́sálásí àfi ká jòkó lé kẹ́ni kọ̀ọ̀kan wa ká mọ̀ ṣe náfìlà nínú ilé wa àfi ká lọ mọ́sálásí ká mọ̀ lọ lè ṣe náfìlà pẹ̀lú Muhammadu nínú àwọn àdánwò tó délé ayé lẹ́ni kọ́lọ̀ mọ́sà wọlá àánú ẹ̀kọ́ wa wọ́n wá pe àwọn òṣèré àwọn olórin wípé àwọn fẹ́ ṣe lẹ́lẹ́tọ̀lù kọ́dìrì wọ́n máa wá lùlù wọ́n máa jó wọ́n máa lùlù wọ́n máa jó àwọn màláíkà sì sọ̀kalẹ̀ ṣe táwọn màláíkà sọ̀kalẹ̀ fún nìyẹn ṣe tó láwọn bá aláàrán yín nìyẹn ṣe tí ànábì ní kẹ́ máa ṣe nìyẹn ẹ sọ ẹ̀sìn di fàájì ẹ sọ ẹ̀sìn déré òru tọ́jọ́ pé òru yẹn ó tó dọdún tí ń bọ̀ èyí wá ń dùn ẹ̀ ń lùlù inú yín wá ń dùn obìnrin àtọkùnrin wọ́n mẹ́mẹ́ tí wọ́n ń jó ẹ̀yìn sẹ́lọ̀ lórúlẹ̀ láti lè fàdé ẹ̀jòkó sí di ẹ̀ṣẹ̀ obìnrin kọrin obìnrin jó wájú yín ẹwà lẹ́yìn sẹ́lẹ̀ láti lè fàdé àwọn míì náà wọ́n kó bàndírì jọ ni wọ́n máa lu bàndírì wọ́n máa lùlù wọ́n sì lùlù lọkùnrin ọmọ mi sọ́tún obìnrin náà ọmọ mi sọ́tún wọ́n máa mí sìmára wọn gbogbo àwọn wọ́nranwọ̀nra báyìí ẹja lọ lè stop nínú ẹ̀sìn wa sunna odigbode sunna òtìfọ́nká àwọn yẹn ti dẹ́sìn máa nígbàtí àwọn medical doctors àwọn engineers gbogbo àwọn civil servants ní eh, gbogbo àwọn bàbá olówó tọ́rọ̀ ti yé tí wọ́n lè ṣe ìtì káàfù tí wọ́n àfáà tọ́wọ́ ń kó bà délé káàkiri ojú títì àwọn níbo lọ lọ ọlọ́ọ̀lọ́ lè lábẹ́ ẹ̀kọ́ délé ìwọ náà lọ́lọ́ tàná ló tó lọ tò ní nítorí ṣe ọba amúná káwá gbé sínú làákà ìfi ọ̀dà òṣèlè lábẹ́ káàdì ní on the twenty four ó wá jẹ́ pé twenty nine lọ́lọ́wọ́ bá fi ṣe lọ́dún èyí tó ṣe yẹn sọ̀rọ̀ tọ́bá bẹ́sẹ̀ mú gan tó ní àṣẹkẹ̀ àmìlélẹ̀ òní lẹ̀ láti kọ́ nílé o ẹlẹ́sẹ̀ ni ó káti wá sí òtún wá ń ṣe lọ́wọ́n bá ń bẹ̀ tó rẹ̀ nìkan ìdájọ́ lẹ̀ láti kọ́ dínà àfàláìmọ̀kan gbogbo àwọn tó ti wá ṣe kọjá náà bàbá wa tó ti lọ kátọ́rọ̀ àdúrà fún ọkọ́ lọ́n fèrèjì wọn wọ́n rò kọ́ da bẹ́ẹ̀ àmọ́ nígbà tá a gbé wọlé ọ̀sán rí pé kọ̀ da kí wá sí gbogbo ẹ̀ náà wọ́n fèlè ń bẹ̀ wọ́n sàwọn míì tó èyí tó bá da yẹn àní tẹ̀lé wọn èyí tó bá da a máa ṣe torí pé a rí ẹ̀rí fún nínú sunna nebuwa Muhammad sallallahu alaihi wa sallam pápá bá rí rẹ̀ àwọn kan tó wá kóra jọ wọ́n làwọn sì nàhárù lè kọ́ dé wọ́n tó ṣíà àwọn ní kílẹ̀ ń ṣe wọ́n ní ilé láti lè kọ́dì táwọn fẹ́ ṣe lóru àwọn gbé wá sọ̀sán ilẹ̀ yorùbá yìí náà làwọn ti máa rí gbogbo aburú ẹ̀ lè rí ilé haúsá nígbà tó jẹ́ pé àyùmọ̀kan pọ̀ láwùjọ wa lẹ́yìn náà kálukú ti dà fára rẹ̀ kò sẹ́nìkan tó ń tijú ẹnìkan máa kálukú náà ti di àfáà mọ́sálásí ẹ̀ ó ti òun ló nìjọ ẹ̀ kálukú ọkàn máa ohun tó bá ti wù ú ọmọ ìyá mi ilé ayé tó wáyé ọ padà lọ ọmọ báyá Ramadan ọdún náà lọ gbàgbèrè ilé àti ìkọ́tìdì ọdún ní ìgbà mọ́sálásí lọ lẹ́sẹ̀ ìsìnkáàfù àbíkọ́ gba mọ́sálásí lọ kọ́ máa lọ́lẹ̀ sí kìyàmù pẹ̀lú àwọn jàmá àbíkọ́ máa ṣe kìyàmù lẹ́yìn nínú ilé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ àti àwọn fámílì rẹ̀ àbíwọ̀ nìkan wa ṣe ní jójójúmọ́ títí tó àwọn fi parí pẹ̀lú ìyọ̀nda tọ́lọ́wọ́n ba ẹ̀mí rọ̀ balẹ̀ pé a òṣèkò ń jò lòdì láti kọ́dìrì gbogbo tọ́lọ́wọ́n fẹ́ pátá òun náà nìkan máa ṣe ń bẹ̀ gbogbo orí tó fẹ́ gbogbo ẹnìkan máa tọrọ gbogbo aburú ẹ̀yìn tó ń sá ọ̀rọ̀ ọjà rẹ ọ̀rọ̀ iléeṣẹ́ rẹ ọ̀rọ̀ ọmọ rẹ o ti bímọ sọfọ́lọ́hún o ti lówó sọfọ́lọ́hún o ti lálàáfíà sọfọ́lọ́hún ọ láṣeyọrí sọfọ́lọ́hún mọ́ wàá gbàgbé láti tọrọ ọ̀run nítorí pé oore tó ga jù fún yẹn fi ń ṣe nàmbà wáhùn òun náà ní kọ́lọ́ ṣe ọlọ́mọ àlìjánná kún fún ọ láti bọ̀tán dáadáa lẹ́yìn náà kọ́ wa mọ̀ fi orí ayé ẹ̀yìn kọ́ mọ̀ fi jẹ ọyà abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ òrùlé láti lè kọ́dìrì èyí tí ń bọ̀ yìí tẹ́nìkan ọmọjọ́ náà fọlọ́hún ọlọ́mọ sàfihàn àsìkò ń gẹ̀ rẹ̀ ọlọ́run fi aṣọ náà tí ó dìde ń bẹ̀ fẹ́wá sínú àwọn tí ó ka Kùránì ń bẹ̀ fẹ́wá sínú àwọn tí ó ṣàdúrà ń bẹ̀ tó sì gbàdúrà wọn fẹ́wá sínú àwọn tí ó ṣe kìyàmù léèdì tó sì gba kìyàmù léèdì wọn fẹ́wá sínú àwọn tí ó ka Kùránì tó gba Kùránì ni wọn fẹ́wá sínú àwọn tí ó ṣe sàárà tó gba sàárà wọn àti sàká wọn ẹ̀dá kòtò ìtọ́lọ́wọ́n bá wa ẹ̀já Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́wọ́n lè gbà lọ́wọ́ àdébìnrin mọ̀ ní amílà amílà ẹni bá ṣiṣẹ́ kan tó pè ní ìjọsìn lẹ́sà alẹ́ àmúrúnà tí èdè pàwàlà ní kò ṣe bẹ́ẹ̀ àwọ òṣè kó tó ṣe ọ̀rọ̀ dùnà ọlọ́run nígbà ọlọ́wọ́ ẹ̀ ẹ má jà fi sẹ́sọ́fo ẹ má jà fi sẹ́sọ́fo mọ́mọ́ rìn káàkiri olùlẹ̀ láti kọjú o tẹ̀rọ amádùá nínú ilé lọ mọ́sálásí kò lè ṣe kìyàmù lé kò lè ṣàdúà kò lè bẹ̀ lọ́hùn ọlọ́run àbíọ́ òru náà mọ́sàfì àsìkò ń bẹ̀rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa mọ́sàfì ìlú wa nàìjíríà ọlọ́mọsàbà ṣàtúnṣe rẹ̀ gbogbo àwọn tí wọ́n náwó fẹ́sìn ọlọ́mọsàbà pàlùbáríkà sówó wọn gbogbo àwọn afẹ́sìn kọ́lọ̀mọ́sà bá gbaṣẹ́ wọn gbogbo àwọn tọ́lọ̀ tí ìyẹnú àwọn afá kọ́lọ̀mọ́ àfọ̀nàmọ́ wọn gbogbo àwọn tó ní ìṣòro kan àbí méjì kọ́lọ̀mọ́ àmúṣòro náà lọ kọ́lọ̀mọ́ kọ́ wá fi àdúrà tá a bá ṣe kó fi sábà bí àtúnṣe lélẹ́dẹ̀ wa kọ́lọ̀mọ́ ṣe wá lórí rere àtàwátáwá nàìjíríà àti gbogbo àwọn táwà ní abroad pátá gbogbo apátápátá kọ́lọ̀mọ́ bàálà kó fi àsìkò ń gẹ̀rẹ́ adá nínú òru lè látẹ̀lẹ̀ kọ́dìrì wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. inna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 سلام هي حتى مطلع الفجر